الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ومن حديث من محمد صلى الله عليه وسلم ومن لا تنقطع الهجرة حتى تنقطع التوبة ولا تنقطع التوبة حتى تطلع الشمس من مغربها هجرة تقيل تقيل رجل سدادة أباد الجرارة تقيل كل سلو في تقيل ونيسا تسيسي ìṣubá òkúta bẹ́ẹ̀ ni ìdúgbò rẹ̀ tán àfilọ́jọ́ tó ń bá yọ gbàgbé títí máa wọ̀ eléyìí ló túmọ̀ sí wípé àwa wí kan kò sí àrùjáre kan ò sí ẹni tó wà nílùú kan tó ṣe pé kò lè rọrùn láti rẹ́sìn láàmùsùn ó sì gbọ́n kalẹ̀ lórúkọ wípé kí wọ́n forí nǹkan lẹ̀ sílẹ̀ ohun òrùkún lè lọ bòmíì ọrọ̀ lọ́rùn gbé ibi tí òun ti rẹ́sì tẹ̀ pẹ̀lú alákòókò ibi tó dáhùn sí yóò fi forí jọ lọ́jọ́ tó ń dàgbé yá. àwa wí lásán tó ní ìmọ̀ ló ń sọ àròsọ tó lè fi ọdún ti kankan ní lórí rẹ̀ nítorí pé ilẹ̀ gbogbo ilẹ̀ yẹlẹ́gà wà ní ọwọ́ ilẹ̀ ọwọ́ ọ̀fẹ́ sílùkùn àbá tó gbé kó lọ sí ìbò mi ọ̀rọ̀ ike gbàtúntò fọ́ọ̀mù mi ènìyàn jẹ́ iná ìlú kan láǹfààní àti kókó bẹ́ẹ̀ talo níbodè tọ́jú ọdún nípa ọmọkókó nílùú tó ti rẹ́sì pé kókó lọ sí ibi tó ti lè rẹ́sì pé kìí tèmi lásán ọbẹ̀ táwọn àdúgbò tó ṣe pé rọrùn ó mùsùlùmí láti orí islam sílẹ̀ ó kò ládùúgbò mi lọ sí àdúgbò bòmí níbi tó ti rọ ọlọ́run láti rẹ́sì islam sí ibòmí agboolé ni agboolé ni kò lè rọ ọlọ́run láti rí islam sí wọ́n ti máa tọ́fà ó sì rí tọ́lọ kiri káàrẹ̀ lágboolé ni kò ń bẹ̀ kó lọ sí bòmí tó ti rọ ọlọ́run láti rẹ́sì sí. torí pé kú bẹ ojoojúmọ́ tí lè ń sèyàn lọ́jọ́ kọ̀ọ̀kan dínkù nínú ìgbésí ayé rẹ̀ òun súnmọ́ sáré inú rẹ̀ ń dùn a ní sọmọdé mà ní wọ́n ti bí mi ilẹ̀ ti ká bẹ́ẹ̀ ni ẹkú dùnú ẹtù máa nígbà kejì ìbànújẹ́ ló ń àwọn ń dàgbà náà ló sáré bẹ́ẹ̀ náà ló ń nínú kòtò lọ́jọ́ kan léyìí tó máa ti rí pé àwáwí kan sí fún wa àròjáde kan sí ẹnikẹ́ni tí ń bẹ́ẹ̀ ti kan pèsè ọ̀rọ̀ ọlọ́run láti rẹ́sìn sí ọ̀wà pàtàkì ẹ̀rí pé láwọn àyè gbogbo ẹ máa ráwọn èèyàn kan sì lù kalẹ̀ tọ́lọ tìlú mi ṣe gbogbo bẹ́ẹ̀ bá di léèrè ẹ sọ pé ah, kí ni kẹ́tí yóò mú lẹ̀ ìgbà tọ́mọ lẹ́yìn ìwọ̀n mi ó lóun sọmọ lẹ́yìn tí a lòun mọ́ wá lórí ó kó rọrùn fún láti rẹ́ tètè níbi bìbí tó ń ti ń bọ̀ lọ. tí ti tẹ̀ sí tẹ̀mí ayé tí bá ti má ọ̀sẹ̀ mọ́tòmọ́ lòun ti jáde lòun ti ti gbàgbé lóbomí lọ lòun ti lọ ti tó bá ti parí ojoojúmọ́ wọn tó tún padà bọ̀ kí ló dé tó kúkú máa gbé ibi tó ń ti ṣiṣẹ́ ọ̀ olórí ọlọ́run láti rẹ ti sílẹ̀ tọmọ ìyàwó lẹ́nu ń fowó sóko ń tẹ̀lé rẹ léwu ipò kókó máa gbé bẹ́ẹ̀ ẹ̀ kì í ṣòwò nìkan tá a bá kú ní ẹ̀yìn ìgbà tá a bá kú kí náà mọ̀ tó tẹ̀lé sí wa a mọ̀ bí lẹ́sìn wa ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ibi kan ládùúgbò wọn ò lé ṣùgbọ́n rí pé ìwà wọn ìṣesí wọn ọ̀gbọ́n láyè láti rẹ́sìn Islam sí eléyìí ó túmọ̀ sí pé ọyọ kí n kúrò níbí olúwa ní wọlé fífúnátó aṣọ́ọ̀tì mi nà lùkàtù níbo mi wọlé fífúnátó àtìbọ́rù mi nà lùkàtù tọ́pì sí mẹ́yìn wọ́n ti nà mọ́yìn níbi àtẹ̀rẹ́sì islam tó olúwa ló burú ju wọ́n pààyàn lọ olúwa ló tóbi ju wọ́n pààyàn lọ torí ẹ̀ gbogbo bí ká bá wà láyé tábà tẹ láyè láti ṣe islam wa àgbọ́dọ̀ tètè gbígbá bẹ́ẹ̀ kakúrò ń bẹ̀rẹ̀ lórí káàkiri orí ẹ̀sìn Islam pé ó kó ní tó ń jẹ́ ẹ̀rọ mìíràn fún àwọn ẹ̀sìn wa gbé ó rẹ̀ sì pé inú rẹ̀ ń dùn ó fẹ̀sìn Islam ọkàn rẹ̀ balẹ̀ ọkàn burúkú lọ́kàn yẹn inú inú burúkú nínú rẹ̀ ti ń dùn ọkàn rẹ̀ tó balẹ̀ lórí kóòtù Islam àti ìsọ̀kan tó dáa nítorí pé ọkàn bá ń tẹ̀ ní báyìí wà lẹ́nu ìmọ̀ ni irú rẹ̀ máa gbé iná ìjọ àwùjọ tí wọ́n wà lóòótọ́ àwọn kèfèrí wà mẹ́ àwọn mùsùlùmí wà mẹ́ kò tó di ọlọ́run láti tẹ̀sí islam rẹ̀ kò sẹ́ni tó ní ọ̀gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kí lọ́ọ́ wá sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n bí mùsùlùmí láwọn àwùjọ wa ó ti pé lónìí kò sí dọ́kà pẹ̀lú àtúnṣe bíbẹ̀ islam ẹ wàá ra láì lérò nígbà tó ọdún lálá kan fòfò wọ́n tó mójú tẹ́sí tí wọ́n náà bá wípé wọ́n sọ ọdún lónìí tó bá di pé léyàdé ẹ̀rọ aláìlérò ọ̀nà aráàlú ó mọ́ wá kiri lẹ́yìn láì àwùjọ tó wà kò di ọlọ́nà láti ẹlòmíì gan igi mú ilé rẹ̀ báyìí ní mọ́tíláṣí wà kò dé mọ́tíláṣí tó bá léèrè tó ọ̀gá tó fi kún ọkọ látàmú kọ lọ ájú ọ̀fẹ́ lọ́dún yìí tọ́lá àrùkọ̀mọ́ nítorí kíkọ wọ́bẹ̀rẹ̀ kí ló fẹ́ lọ sílẹ̀ nítorí pé ìwé orí kúló gbà nígbà tó ń bọ̀ wálé ayé tẹ́ ẹ ká fi tẹ́tẹ́tẹ́tẹ́ sí ọ̀rùn láti wọ́ wọ́ bí oríire eyín yóò fi jà olú ẹlẹ́dàá mọ́tàwá lórí ikú lórí ẹ̀ bàbá rẹ̀ òbí ọlọ́nà láti ṣe Islam ìyá rẹ ọ̀pọ̀ dínà rẹ láti ṣe islam àwọn ọmọ ìyá rẹ wọn ò ní kó ọmọ ṣe islam alábàágbé rẹ kò ní kó ọmọ ṣe islam ọjà títí ti ń di ọlọ́nà láti ṣe islam ara rẹ lọ́wọ́ bàbá rẹ ti di ọ̀dà o ìyá rẹ ti di ọ̀dà o wọ́n di islam ó kú kó fúnra rẹ bí. ẹ̀rí fún àwọn ọmọ yẹn nígbà tí ẹ̀ máa ń lọ àtúbà ẹ̀ máa jí wọn gbàtẹ́ bá lọ sọ láti wọ́n tẹ̀sán tẹ́gbà lọ mọ́tíláṣí bá lẹ́sẹ̀ bá wà ní ẹ̀kẹ́ wọn nítorí kò gbọ́dọ̀ sún yín àti torí eku kátàkà ọ̀nà kádúró kiri tẹ̀sí ọmọ ọmọ wàhálà bàbá yẹn ti lù wàhálà yẹn ti lù ọ̀nbọ̀ wà mọ̀ ọ̀nbọ̀ wà mọ̀ bá kú ọmọ pé

wọ́n ti wá lóde burúkú fáwọn ọmọ wa báwa tó àwọn ọmọ wa ṣe jẹ́kẹ́ sí islam túnbọ̀ lẹ́sẹ̀ wá lẹ́nu dáadáa sí láwọn àwùjọ wa tó bá hàn án tó lọ ọ̀hún lọ ọ̀gá kábí أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك